àwọn tó sọ pé Mr. Yomi ṣe bad thing àwọn ṣe good thing oníkàkùn rí sọ wọ́n ti yẹ bet wọ́n ti rẹ́ kẹ́ understand bẹ́ẹ̀ ni pé àwa tá à ń sọ̀rọ̀ yìí nísìnyí à sí Nàìjíríà o owó èmi nísìnyí since ninety four mo ti fi school dẹ́ mo ti travel lọ sí France máa wà ivy commercial train bẹ́ẹ̀ tí táwa gbọ́ ọ̀rọ̀ tí Mr. Yomi sọ ẹni tó bá ní ọgbọ́n ní wa tó ní ìròyìn tó fi ìrèwò tí ò ní wo pé money side ọ̀rọ̀ wà ń bẹ̀ gan wọn à platform kan tó lórí ẹ̀ tó sọ nísìnyí ó sọ fún wọn pé tẹ bá kọ́kọ́ ẹ kọ́kọ́ wo jísù jísù iná ó ní wọn béèrè question kan lọ́wọ́ wọn pé báwo ló ṣe mọ̀ pé kò ní sí corona ó ní ó fún wọn náà example kó bá bàbá ìlú rákùn àná wọn béèrè lọ́wọ́ ìgbà ló ti ra tíkẹ́ẹ̀tì ó ní òun ra tíkẹ́ẹ̀tì náà twenty lálẹ́ lòun ra tíkẹ́ẹ̀tì wọ́n fi ẹ̀kẹ́ mọ́ bẹ́ẹ̀ ni pé it's not all the secret that mr yorùbá open ma sọ fún everybody wa wọ́n lè ti fún information pé náà àwọn ọlọ́pàá tó ń lò abẹ́ni tó jẹ́ bí godfather náà pé lókè wọn fẹ́ pa ẹ́ sáfẹ́ àlà pẹ̀mí ẹ̀ ọ̀ kó yẹ pé àwọn síkì tó ti ní ó ti ní kíní sídìbìtì ó ti ní ó ti ní lọ́wọ́ ó yẹ sọ̀rọ̀ nísìn ó ní òun ti fún pólíìsì kọ́ lọ ṣe bá bàbá ẹ̀ tọ́ ọ̀ bá ṣe tọ́ mọ́tò làbọ̀ pa kọ́ wáyé pọ́ kíní ẹ̀ ní ẹni ẹni láì tọ́ níbọ̀dì dá kíní ẹ̀ jáde bọ́ ṣe pa bọ́ ṣe pa ọ̀bọ̀ ẹ̀ jáde kọ́ má lè pọ̀ ọwọ́ òun òun òun sẹ́ǹdì ẹ̀ ẹni tó bá ní sẹ́ǹdì ó yẹ kó ti fi brain gbé pé síkì tó wà lọ́wọ́ ẹ̀ láti ṣèfẹ̀mí òun àti fáwọn míì Kini evidence fún pé gbà torí secret yẹn torí kámẹ́rà yẹn torí nǹkan tó pa ọgọ́ ní kó sákò nàìjíríà kó mọ̀ lè pa òun àwa táwa láàwé à sí nàìjíríà pẹ̀lú wọn ọ sọ ní ìsìn ọ̀pá ìgè bọ́lá ìgè ọ̀pá ní dream ọbásanjọ́ yẹn minister of justice ọ̀rí kéèsì yẹn ṣe up till now ní ìsìn tó bá pòun náà ní ìsìn ní that's Nigeria for you ẹni tí sọ ní ìsìn gbogbo wa ń jà lórí pé kò ṣe ni ó jẹ wá lólè ó wá kó wa ni ó wá gbá wa ni jó tọ́ bọ̀ àlápò nàgbòlù fún wa náà fún wa ni ẹ ká máa ní sùúrù owó funfun ni ò téèyàn tọ́ bá pa ní ìsìn àánà máa sọ pé ṣóun náà wà lè ṣàfọwọ́ ṣe máa gbẹ̀rẹ̀ lẹ́rù sórí ó fa tiẹ̀ lọ́wọ́ ó ṣe wá pa ṣé ó gọ̀ ni àánà látún máa bu. gbà tó sọ̀rọ̀ èmi náà kọ́ pé tọ́ńkì ọ̀sán nàìjíríà ẹ òkè táńkì ló fẹ́ information pé máì jáfẹ́ mi ọ̀ máa bá pa ẹ̀ ìgbà tó máa kidnap wọn arífà àti ìyàwó àbí resto ni ta ló mọ̀ ọ̀nù wa hotel wọn gbé wọn bí wọ́n ṣe gbé wọn yóò wà normal ní the law ṣó wà normal kọ́ lọ gbé yàn ni ìlú tí mo wọ́n máa ń interview náà máa fún yín ní paper invitation ni tẹ bá lọ tẹ bá lọ ọlọ́pàá ṣì máa gbé yín bẹ̀rẹ̀ nàìjíríà wọ́n lè tẹ̀lé lọ bí àwọn ọmọ àwọn ẹ̀yẹ ló máa fún lówó ni àbọ̀ àwọn ọmọ ọ̀rẹ́ àpọ̀ ẹ̀ tó bá pa ọ́pá gbé nìyẹn kò sẹ́ni tó fẹ́ sọ nǹkan mọ́ bẹ̀tà wá ń tẹ bá ń owó tá a ná ta fi ń sọ̀rọ̀ wípé ò mọ̀kàn tí yàn sọ yàn kàn sọ máa lẹ́nu pé báyìí báyìí òun tó sọ nísìnyí ó sọ pọ́ìntì nítorí òun yẹn fi sí spíkà ìgbà tí mọ́mí jókè ń bèèrè lọ́wọ́ ẹ̀ ọ sọ normal something ọ̀n bèèrè ọ̀kọ́ ẹ̀ ń sọ àwọn bí ọ̀rọ̀ ṣe jẹ́ àwọn fáàtì kan wà tóun náà ti mọ̀ ẹ ká gbà pé justice àti rí justice nǹkan tó sọ fún ọ pé tọ́wọ̀ wá ṣe normal thing òun kíní yẹn á jáde sí káàkiri máa wò ló ṣé ó máa ṣiṣẹ́ abẹ́rẹ́ àbí nǹkan tí bdm ṣe bdm tẹ́wọ́n ń jà ní iṣẹ́ ó ti rí síkìtì lọ́wọ́ ó fi ṣèfà ó sọ jáde àwọn tó ti gbọ́ ní ìsìn ọ̀lẹ́ pamọ́ bẹ́ẹ̀ tó ń ní ìsìn tẹ bá wo olórí ẹbí ìgbà tó rẹ ẹbí pé question ọ sọ statement wọn pé kò sí civic camera lọ́wọ́ mi máa wá wá mi ò bẹ ọ̀rọ̀ tó sọ wà tó wà ní hope lane ó yàtọ̀ onítọ́wà tọ́wà wá ṣe níṣù tọ́wà gbé kíní ẹ̀ jáde tọ́wà lọ ṣe investigator tó wá ń pọ́ fọ́ọ̀wọ́n tó bá rí kiri ẹni ta kọ́ máa bọ̀ òun ni ẹni tó wá lóye wá ó ti mọ̀ mo fẹ́ kó mo bẹ ẹni tó wà ní platform yìí olórí ẹbí kan tó gbó lórí platform ẹ̀ fún tẹ́ bá ilé ni ó wà shock ó dẹ̀ sọ fún ẹbí pé olórí ẹbí mo ti ń pe nọ́mbà yín látàárọ̀ mo ti ń pè ń pè ń pè ń pè ń pè ń ẹ ẹ gbé fóònù olórí ẹbí náà wù sùn olórí ẹbí gan wà shock lẹ́nu pé ah, kí ni nǹkan lọ ṣe fóònù lẹ́nu bẹ́ẹ̀ mo fọlọ́run bonú kálukú ẹ má yẹ kó dàbí ìjà táwọn máa jà bí ẹ má gbá bí pé ilé ìwà ẹ ká tẹ̀lé pé tí ọba owó máa ń sọnù owó yìí owó ò sọnù tó wà nísìn tó apá fóònù ẹ tó ṣe tó ṣe ẹ léṣe ní kíkà fẹ bọlọrun sọ bẹ́ẹ̀ ó sì wá pé òun ní evidence lọ́wọ́ pé òun ń bẹ̀rù pé ọlọ́pàá kó ṣe bábàbà àwọn tó ń lépa ó fún wọn lórúkọ wọn pé bábàbàbàbà ló ṣẹlẹ̀ ẹ ká gbà bẹ èèyàn méjì òun pàdánù rọ tí àwọn tó ń purọ́ fún tàbá mọ ẹni tó purọ́ ọlọ́pàá ẹ̀ rámọ̀ pé ọ̀nà òun pa ìgbọ́n tó máa sọ jù bẹ́ẹ̀ lẹ́ má bínú. Thank you, Uncle omi light on okay the money for yesterday is not for your meal wọn lànà kọ ló tún gbowó okay uh, princess mommy princess MJ. can you unmute your mic please. mommy princess okay bóyá ó ti wà lẹ́nu iṣẹ́. ṣé sísun ti sọ̀rọ̀. back to you ah sexy tún ti sọ̀rọ̀. kí ló sọ mo lọ sí platform yomi gbà yẹn. yomi jẹjẹ kì í. yomi ní tóun ṣá sọ bí tíkẹ́ẹ̀tì ṣe jẹ́ everybody máa lanu ni so mo sì lọ bí àwọn nǹkan tí mo fẹ́ béèrè mo béèrè question kan pé ìgbà tó sì mọ̀ pé àwọn threat yẹn ti ń yọjú kí ló dé tó ṣe ní kó lọ sí àwọn àwọn arífà lọ sí Lagos State House of Assembly ó dẹ̀ kí n understand wípé tí òun ò bá jẹ́ kó lọ àwọn èèyàn á sọ pé Yomi ti gbowó lẹ́yìn òun ni ó ṣe cancel protest House of Assembly yẹn and then, um, for me he left to fight another day Yorùbá ní màjàmásá lọ́mọ akíkanjú lógun ah, ah six weeks ń ṣe yes o. májàmásá ló máa kíkanjú lógun tá a bá sọ wípé bó ṣe threat ó gbọ́dọ̀ wá sọ fún wa pé èèyàn báyìí ló ń threat òun lọ́wọ́lọ́wọ́ Yomi has been saying this pé wọ́n threat òun wọ́n threat òun wọ́n threat òun kò ṣẹ̀ṣẹ̀ máa sọ kò ṣe kó ṣẹ̀ sọ but if we are now saying pé ó yẹ kó bọ́ síta kó wá sọ fún gbogbo èèyàn pé ibi báyìí ni they went to Abẹ́òkúta nílẹ̀ in fact ó ń jẹ́ kó wá wípé òun sì wà ní ìtòsí pé àárín àwọn tó ń ṣe orò ló ń gbà sá ó ní tíkẹ́ẹ̀tì tó ń bá sọ bí tíkẹ́ẹ̀tì ṣe ṣẹlẹ̀ ní on the twenty eight alẹ́ twenty eight lẹ́ni tó mú tíkẹ́ẹ̀tì wá bá ó lóun ò ṣáà lè sọ pé nǹkan báyìí ni cp tóun lọ bá àbí ṣé dc tóun lọ bá ní pàǹtí sọ pé ó ní leave this case and let them bury Mohbad. ó ní but ó ní no way protest yìí àwọn máa continue pò máa ṣe tí Yomi bá jábúrò mi n tí ó ṣe yìí máa ra tíkẹ́ẹ̀tì fún pé físà ti wà lọ́wọ́ ẹ̀ ó yá run for your life. ó ní bó ṣe ti int òun ó lóun ní target pé kò ṣe gbọ́n tó lọ síbẹ̀ ní target bóun ní target ó ṣàṣọ èmi ò èmi ò ní kẹ́ believe ẹ o èmi believe èmi believe nǹkan tó sọ torí àgbọ̀ ikú ẹ̀ lójijì ntẹ́mi fi believe ẹ nìyẹn o kò ń ṣègbà tá a bá gbọ́ ikú ọ̀tá ẹ̀ la ṣe máa sọ yìí pé yomi this yomi that yomi this yomi that so bẹ́ẹ̀ mi ṣe rí so i think we are done on your yomi kini ẹ jẹ́ business of the of the day. ẹ má bínú everybody ẹ jọ ẹnìkan ṣáà ni ò lè pé wọn mọ ẹ ṣáà ẹ ká dákẹ́ àbí o ẹ má bínú ẹ wò àwọn náà dẹ fẹ́ drag èèyàn báyìí ẹ má bínú ẹjọ everybody ẹjọ mi náà mi mọ wọn o mi mọ mr yomi o mi mọ ẹ kẹ mi drop ẹ kẹ mi drop ẹ kí sísun máa no no stay there o ma play nǹkan ta program ta now. ẹ kálẹ̀ o gbogbo ẹ̀ fẹ́ drop sísun kálí gbìyànjú wọlé. ṣé mo lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. ok first of all owó ta dá lánàá èmi mo raise owó yẹn up èmi mo raise ẹ up pé ìgbà tó ń announce àwọn tó máa lọ kò sáwọn tó turn up mo wá wò pé bóyá ta bá fún wọn lówó mọ́tò aláàtàbò bóyá a máa rí àwọn ọmọ tó máa lọ mo dẹ̀ sáré send twenty thousand naira ìbóyá tiẹ̀ lè fún wọn ní twenty twenty naira owó àlọ́ àtàbọ̀ bá réèyàn bíi mẹ́wàá so ibẹ̀ náà ni Latisnet ń sọ pé kọ́ má dáadáa mi pé. Pe káwọn èèyàn fowó kun so àwọn tó fi thirty tán fi twenty sílẹ̀ tán fi fowó kun wọ́n dẹ̀ kówó yẹn fún onílé pé tán bá débẹ̀ kó nílé fún wọn lówó mọ́tò tán fi wá àti tán máa fi padà àdáwó fún Yọ̀mí lánàá èmi gangan mo raise ẹ̀ up bí ataba fowó káwọn èèyàn jọ bóyá wọn á lè support Yọ̀mí kó má jẹ́ àwọn bíi mẹ́ta àbí mẹ́rin nìkan tán bá pọ̀ bóyá wọn á rí i pé ah àwọn people in mean business ìyẹn lowó yẹn fi lọ bẹ́ẹ̀ kì í ṣe Yomi ni adáwó fún anijẹta tó ń bá Latisne sọ̀rọ̀ mo rí i pé bẹ́ẹ̀ wọ́n ń lo agogo tún gbẹṣẹ sọọsì pọ sá lọ síbi tó ti ń ṣòro ni o wọ́n ń lo agogo ń bẹ bí kán máa lo agogo kán máa kọrin ìbílẹ̀ ní Latisne níbo ló wà ariwo yìí pọ̀ ju ó lóun sá síbí ni bíbá mo sá sí èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ láti sílẹ̀ lòun ò gbẹ dáadáa ṣé wàá kúrò níbi tó wà ó náà ń ṣe harvest níbì kan òun kọ́ ọ̀sà síbí báyìí ni wọ́n dẹ̀ ń lu agogo à ń gbóhùn mi ń gbóhùn agogo mo dẹ̀ ń gbóhùn bíi kọ́ ìbílẹ̀ so that's me òótọ́ ló ń sọ èmi believe ẹ o ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká tún fi ẹ̀mí ẹlòmíì wéwu ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù fún kọ́tẹ́mi fẹ́ sọ nìyẹn ẹ ṣe mọ̀mí láìtàn fún clarification tẹ̀ ṣe yìí so àwọn èèyàn náà ti gbọ́ báyìí pé wọn kì í ṣe pé bóyá ó owó lánàá tó wá já pa kúrò according to their own opinion tí wọ́n sọ so Mr. Isaac ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí because we want to move to another program. omi jókèm. yes ma ẹ má bínú máa o ẹ mọ̀ pé mo ti máa mo fẹ́ máa drive láìpẹ́ ìmúṣẹ kó n ṣáwà ni mi ìmọ̀ bóyá ti pè mí. wọ́n ti pè yín. so ah, ẹ sọ fáìn mo ti pè yín sí ẹ má bínú ẹ má bínú ti pè yín. ẹ má bínú mo sáré wọ bathroom lọ take ṣáà ẹ mọ̀ pé amẹ́ríkà ọ̀nà fún ọ̀nà ọ̀run ni we need to pay bills ẹ má bínú mà so ẹ jọ mà ṣe rí gbogbo nǹkan tèmi fẹ́ sọ abiyamọ tòótọ́ àwa abiyamọ gidi Eh, abiyamọ ló máa ń fi ọjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló máa fi ń pọn ọmọ ẹ̀ kò sí iye ọmọ tí abiyamọ máa bí ẹ̀ nífẹ́ kó jábọ́ ẹ̀ nífẹ́ kí kankan ṣubú nínú wọn tó yàtọ̀ sáwọn abiagba o èmi ń sọ àwọn abiyamọ gidi tí mo dẹ̀ ti wà lórí eh, orí platform ọmọ mi jókè mi látìgbà tí mo ti join platform yìí mi ò regret rí inú mi máa ń dùn láti wá bí ni bóyá mo rọra rẹ̀ mí díẹ̀ àbí nítorí iṣẹ́ nǹkan nǹkan tí mi ò bá wá ó máa ń ó máa ń ṣe mí bí ẹni pé nǹkan kan ti sọ nínú àgọ́ ara mi ni so most of the time máa wà nínú kíní mo máa wà ní abẹ́lẹ̀ gbà mí màá kọ̀ràn máa pè tẹ́ bá rí pé kò ṣe gbogbo ìgbà náà ni máa ń wá sókè nítorí number one èmi ò mọ mi ò fi bẹ́ẹ̀ lápọn ọ̀rọ̀ tó tó yẹn so nǹkan tí èmi kàn fẹ́ kí tẹ́mi kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ni wípé nítòótọ́ ṣe rí àwọn àwọn aṣíwájú mi kan ti sọ obìnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ gbogbo wa pátápátá la sọ̀rọ̀ gidi ta dẹ̀ ní opinion wa oníkálukú ní opinion tiẹ̀ wọn ẹni arábìnrin kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi ò rojú wọn mi ò rí orúkọ wọn mo mọ̀ pé Mr. Makanaki sọ̀rọ̀ ibi tí arábìnrin yẹn fọ̀rọ̀ sí àti ibi tí Mr. Makanaki sọ òun ni èmi dìrọ̀ mọ́ àti tí mọ́mí láìtàn sọ́nsìn ṣé rí ẹ má jẹ́ ń parọ́ tàn yìí ẹ yọ mi ti wà mí ò mi mọ mo mọ Yọ̀mí nínú mo dẹ̀ mọ̀ pé yes nígbà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà mo mọ̀ yes ṣó ti yé so but ẹjọ́ mà ẹjọ́ mà ẹjọ́ sà ẹni tán bá pa ó mà ti lọ mà nìyẹn ìmọ́lẹ̀ a mà ti ń kígbe ọ̀rọ̀ mọ́lẹ̀ látijọ́ yìí èmi fẹ́ sọ fún yín pé ó lè jẹ́ pé Yọ̀mí ti gbọ́ yín ti pé hmm, ẹjọ́ orí ẹjọ́ tó torí bọ̀ yìí tí ò bá ṣọ́ra ẹ̀mí ẹ̀ ti máa lọ sí ó dẹ̀ possible pé pé ó ti wo àwọn nǹkan kan lóòótọ́ ó ti ṣe àwọn investigation kan tó ti rò pé hmm, òun sorry òun ò lè rọ ṣé rí àwọn ẹlòmíì bóyá wọn ò mọ̀rọ̀ pa ni ọ bóyá kò mọ bó ṣe máa ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ jọ torí Ọlọ́run má jẹ́ ká bínú sí i tí a bá wò náà ní ọ̀rọ̀ ṣé eh, ṣé ṣé eh, kíní ikú tó pa Mohbad náà ló wá le tó yẹn tó a wá ń ṣe kínní gbogbo agan tá kì í ṣe investigation officer tá a kì í ṣe criminologist tá a kì í ṣe kínní gan àbí kí táwọn ọlọ́pàá tó máa ń tó máa ń research criminal cases àwa gan amọ̀ amọ̀bi tọ́rọ̀ kù ìtì wa mo ń sọ fún yín ni pé ní àárọ̀ yìí nígbà tí mo tún gbọ́ tán ni pé ẹ nígbà tó kan tọ́ọ̀nù mi àbí kí tiẹ̀ lọ mo ṣáà ń gbọ́ gbogbo ìjàgbàjàgbà mo ń drive bọ̀ nílé ni mo ṣáà ń gbọ́ pọ́nipọ́ni wọ́n suspend mo lóòrùn ẹlẹ́dàá ẹ mọ kéèyàn máa ké sínú òun ló burú jù mo fi ọlọ́run ṣe ẹ̀rí mo dẹ̀ ń ké sínú ọlọ́run bọ́ọ̀bù dẹ̀ ń sọ kí lẹ wí. mi ò lè jẹ oúnjẹ tí mo gbé lọ síbi iṣẹ́ látàárọ̀ mi ì lè jẹ. a ní mo dẹ̀ ń ké sínú mo dẹ̀ ń sọ wípé mo ní ahmed ìyẹn létí late husband mi mo wá pray uh, my daughter she's thirty four now my my daughter was i believe ẹjọ ẹyin mathematicians mi wẹ́n tẹ ọmọ tó bá jẹ́ thirty four years old ń sìn tarakùnrin yẹn dẹ̀ kú ní nineteen ninety five ah. my son was three years old ẹjọ tí mo fi Ọlọ́run ṣe ẹ̀rí tí n bá ń sùn ní ojú oorun tẹ bá jí mi pẹ́ pẹ́ pẹ́ mo máa kà fún yín ní àti ilẹ̀ máa ní à ah, ó lọ sí patí lánàá nígbà tó lọ sí patí lánàá àti ọ̀rẹ́ ẹ̀ mi ní dárúkọ ń bì báyìí DPO òun he was a lawyer DPO um, Eh, police station kan ni ní ṣáìdì ibì kan mi ní dárúkọ ẹ̀ ṣó ti yé yín best friend ni wọ́n but àwọn méjèèjì like obìnrin ṣó ti yé mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ obìnrin ló dájà wọ́n ṣà ń jà àṣà wọ́n ń jà ètò ẹ pé a ah, máma sọ pé a ah, wáwo ni wà á ti ọ̀rẹ́ ẹ tẹ́jọ́ máa àrójútu hmm, ọ̀rọ̀ èwo ló pè mí ìyàwó ilé ni mi. mo dẹ̀ báńkà èmi náà ń ṣiṣẹ́ ń báńkì ń gbà yẹn kí n mi kí n dẹ̀ kọjú mọ́ àwọn mi méjì tó wà lọ́wọ́ mi kò sí kan tó kàn mí wọn bá tọ́wọ́n bá ti wá bá mi ní bedroom mi pé kí n dìde àdóhùnmá kíá àmọ́ rova bàbá mi ọba ni ó fẹ́yàwó rẹpẹtẹ ó ló kàn mí ìtọ́ bá wọn ẹ̀ ṣáà má karùn wá lélẹ̀ mi máa ń sọ so bọ́kọ tèmi wá tèmi wá fẹ́ sọ ní pé ìjọ yẹn wọ́n ṣe parí ìjà fún òun àti ọ̀rẹ́ ẹ̀ ni ṣó ti yé dé ní àárọ̀ kùtùkùtù jọ yẹn àwọn ọkọ wọn gbé kèsì wá fún un kéèsì yẹn dẹ̀ le wọ́n gbé kéèsì kan wá fún ó ti wà lórí kéèsì yẹn wọ́n wá sanwó fún ni àwọn àsanwó gbówó yẹn wá owó yẹn pọ̀ tí n bá ń sọ ọ̀rọ̀ àwọn ọmọ tó bá jẹ́ ọmọ àtàdì àdúgbò mi wọ́n máa ti understand nǹkan tí mò ń sọ torí kú tiẹ̀ náà ikú àgbọ̀jùgbánù ni níyẹ ẹ̀ lọ́hùn tí ó ti yé yín ikú tẹ máa ní ẹ́ lọ́ọ̀yà mẹ́ẹ̀dì kẹ̀ lọ́ọ̀yà mẹ́ẹ̀dì kẹ̀ lọ́ọ̀yà mẹ́ẹ̀dì kú kẹ̀ èrò so anyway long story short ṣódì ẹ̀yin tẹ́ bá jí mi pẹ́ pẹ́ báyìí màá kà fún yín pò lọ patí lánàá aṣọ green tó wọlé ẹnkan tó ṣe ṣe ni ẹnkan tó sọ lélẹ̀ ọlọ́run alàyè ọba tí a kì í pè jẹ́rìí irọ́ mo dẹ̀ wà níwájú mọ́tò mi báyìí mo ti délé ní àárọ̀ yìí mo dẹ̀ ń sunkún sínú mo dẹ̀ sọ pé ahmed kú over thirty yàmi twenty nine years ago ọ̀kíní. Okay, mo ní tó bá bí mi lẹ́yìn ni mo ṣì ń ṣàlàyé gbogbo nǹkan níwùn mi ò dẹ̀ sọ kú tó pọkọ ẹ̀ a ní mo dẹ̀ ń bára mi sọ̀rọ̀ mo dẹ̀ ń sọ pé tí mo bá pé wùn mi ó ti bọ́ta ó ti sọ pé à ǹgbà tí ó dé láti ẹ à ń jà lóòótọ́ àmọ́ báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà ló ṣe rí à ní bára oh my god ah wùnmí ò ní kú rẹ́mi tó bá wà ah mi kì í ṣépè àbí àmọ́ ni mí àmọ́ Wùmí ló kó wa sí gbogbo eléyìí tí n bá wá sí òótọ́ ẹ jẹ́ ká wá fi ọgbọ́n inú wò ṣé kò ní ejò nú ṣé kò ejò lọ́wọ́ nú àwọn kọ̀ọ̀kan ti pé àwọn kan ti pé wọ́n ti pé Yọ̀mí mo understand pé ló wá lórí platform ó máa kú sí kéèsì ni òun náà bímọ òun náà lẹ́bi òun náà ní ìyá ó láwọn èèyàn èmi gan tí mi ò kì í ṣe kíní rárá tẹ́ pé ẹ̀kọ́ kan ni máa wá sórí orí platform àmì tí mo wá lójó almost every day but ọ̀rọ̀ mélòó ni jọkẹ́ ń sọ ṣó ti mo lọ sí nàìjíríà ọmọ mi lọ nàìjíríà èmi àti ẹ̀ lájọ lọ tẹ́ bá mọ bí mo ṣe ń bẹ̀rù ìgbà tí mo tiẹ̀ gbé ọ̀rọ̀ ẹ̀gọ́ tí mo fẹ́ sọ tí gbogbo wọn wọ́n yọ gbogbo ìjókòó ara ẹ jẹ́ òun ṣe kínní kan mo gbẹnu mi dákẹ́ ni. tó ti because ẹjọ́ torí ọlọ́run èmi ọgbọ́n bàbá mi tí mo lè sọ pé yẹ bàbá mi ti kú tí mo lè lólè ó lè pe bọ́ọ̀tì ó lè press bọ́ọ̀tì bàbá mi ti kú láti bí ọdún méjì sẹ́yìn sí. so ta ni mo. ọkùnrin sọ̀nà ẹjọ́ má bínú fẹ́ lo space yẹn. ọmọ ọmọ kò lè nìyàn ni mí. so ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ mo fi ọlọ́run ọba alàyè abiyamọ abiyamọ abòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ mi ò fẹ́ kẹ́ ẹ fi ká ká ká nà ká nà wùn mí i mean eh, what's his name again Yomi mi ò fẹ́ ká nà jù wọ́n ti gbé sọ wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ mo ń kọjá léèní mo ṣáà wá mọ mi jókè gbà mo jókè máa jáde ìgbà ló máa jáde mo stumble on eh, eh, oníwìgì sọnù ó tiẹ̀ ṣojú ẹ̀ lẹ́mi ò rojú ẹ̀ láti ọmọ rojú ẹ̀ lẹ́mi ó kọ́gbọ́n sórí screen ẹ̀ bá yọ mí jápa mo tún dórí screen kan náà wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ ni ẹ jọ ẹ má ẹ̀ka tún fi ra wá ṣe yẹ̀yẹ́ ó wà okay it's okay inú ń bí wa gbogbo wa sọ bọ́tẹ́ jọ torí mo wà lórí ìkúnlẹ̀ Yomi ló kó wa sí gbogbo eléyìí ó dẹ̀ níbi kan tó ti fi òbu ẹ̀ tó ti fi ta káìtì dé tó yẹ pé agbára òbò yẹn ló ń lò ló ń lò lé wa lórí wọ́n lè ti ta ló fẹ́ kú ẹjọ́ ta ló fẹ́ kú èmi náà bímọ mi ìfẹ́ kọ́ mi kú abiyẹ́ ò fẹ́ fojú sunkún ẹ̀ bàbá ò fẹ́ fojú sunkún ẹ̀ àwọn girlfriends ẹ̀ ó wà ní. ó ní iṣẹ́ tí oko bá ṣe òbò ló máa jẹ́ Wùmí dẹ̀ ń jẹ́wọ́ òbò tó fi ń ṣiṣẹ́ yẹn. of course ah, nǹkan tó ń ṣe fún wa ìgbà kan tí máa ń ti rẹ̀ ní ọjọ́ kan ìyá kan sọ lórí platform mr láti mi ìmọ̀ bóyá àwọn pípù mi mi ìmọ̀ pẹ́ bóyá ẹ máa rántijọ́ tí yáyẹ ní wù mí ń bójú tó ti ṣoògùn ẹ o bóyá ìyá ẹ ló mú ẹ lọ́bẹ̀jọ́ torí ọlọ́run júwe ibẹ̀ fẹ́mi mi náà fẹ́ ṣe fáwọn ọmọ mi o ìyá yẹn ń sọ ó dà pé lórí platform mr láti níjọ́ yẹn tàbóyá bóyá ti westo àbí ti yomi àbí ti arifa ṣó ti yé ẹ jọ ẹ jẹ́ ká a ti nà yomi dáadáa ẹ jẹ́ ká nà bá ṣe bọ́ ẹ jọ ẹ jẹ́ ká jọ ká ara ṣe sùúrù tí ó bá gbọ́ Ah, èmi tó pé mo lọ nàìjíríà ṣe mò ń fò fò báyìí ìlú tó yẹ pé kò lófin ẹ má kọ́ sọ pé orí mọ̀mí jókèmù tí wọ́n ti wọ́n ti ń bú yọ̀mí wọ́n ti ń sọ̀rọ̀ yọ̀mí wọ́n ti ń jà of course ẹ jẹ́ kí gbogbo àṣọ ìdùnnú wa ah, bọ̀ ẹ jọ ẹ láwọn kan níbi tí Wùmí ti ṣe ògùn ẹ kò ń ṣe pé Wùmí ló lágbára tó ṣẹlẹ̀ lénìí o ẹ gbà bẹ́ẹ̀ tó bá yẹ pé kò sí ọ̀dà fọ̀mù àwọn Bankole Smith ni wọ́n á gìlì Wùmí gbogbo ètò ń bọ̀ ó ní lọ́ọ̀kì eh, torí wọn ráyè dilẹ̀ ní tó bá yẹ pé wọn gbé lẹ́tà wá ni. ó ti sin ó ti sin ògùn yẹn débì kan eh, ni. Eh, ibi tó bá wù kó sógun òdì ká pọ́n nǹka ká pé wọ́n wọ́n question ẹ̀ lẹ́ni ni ẹ gbà bẹ́ẹ̀ kò ń ṣe fáwọn ẹni tèmi. àwọn bọ́yàs ló stop pressing. ẹ ṣáàjọ ẹ jẹ́ ká na Yomi níwọ̀nba díẹ̀ nítorí pé kí ni mọ̀jà mọ̀sá mọ̀ mo understand gbogbo nǹkan tó ti sọ síwájú but òun náà fẹ́ kù. Cool ta ló máa bá tọ́jú ọmọ ẹ̀ mi go school si bí a two years ago ó fi property rẹ̀ rẹpẹtẹ ọlọ́run bless wọn gan filẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run amẹ́ríkà lèmi wà ó yẹ kan bàbá mi ṣe wíìlì ó kàwé o ṣó ti yé ẹ jẹ́ ká fi ṣáìdì yẹn lẹ̀ torí àmẹ́ tó wà lórí orí fóònù so àwọn ọmọ ẹ̀ kọ́kọ́ wà tó jẹ́ pé wọ́n ṣì tó yẹ pé bàbá mi de dẹ̀ will wíìlì be. but kan sọ wípé rárá sẹ ẹ i mean ẹ jọ̀ọ́ ẹ ká fi bẹ́ẹ̀ lẹ̀ so ẹ jọ̀ọ́ mo wà lórí ìkúnlẹ̀ o èmi máa kó lórí kinní sórí ẹ mọ̀ amẹ́ríkà ọ̀nà fún ọ̀nà ọ̀run o àwa kan wà tó yẹ pé a ṣì nbe bẹ lọ́hùn ni ẹ jọ̀ọ́ ẹ má bínú má bínú. ìyá ìyàwó. ìyá àwòwò àwòwò ẹ jẹ́ kí sáré kúrò torí mama drive láìpẹ́ yìí. ẹ ṣe máa. Okay, Mr. Isaac, oh, make your hold on, Mama Z. Mr. Isaac, make your submission so that we can forge ahead. Mr. Isaac, Mama T. Ẹ̀yin abiyamọ ẹ kálẹ́ o. Ẹ kalem? mọ. Ẹ kálẹ́ àkó àtàárọ̀. Ah, ìbànújẹ́ ó kéré tí obì kò Ah, Mr. Isaac ṣe é eh, eh, mo rò bá mo mo fi apc tí ni bá apc ẹni ò ṣiṣẹ́ dáadáa ẹ má bínú. ó yá ó yá make submission yín. so submission mi wọ́n yóò. ó yá ó yá make submission yín. ok ọlọ́run ṣàánú gbogbo wa ṣe rí platform yìí tí mo bá ti wà ní platform yìí ọkàn mi máa ń balẹ̀ púpọ̀ púpọ̀ inú mi dẹ̀ máa dùn láti wà ní platform yìí because mo mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lẹ ṣe kíni òun lẹ gbé dání ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan tí àwọn èèyàn míì ń ṣe ẹ kànjẹ́ kan tì wá ká miss kí kí ká yàbàrà sọ̀rọ̀ mi yẹn sìn ṣé ẹ rí nǹkan tí Mr. Yomi ń ṣe ó lójú ẹni tó lè ṣe o ó lójú ẹni tó lè ṣe é ẹ wo gbogbo àwọn nǹkan tí nǹkan ti ṣẹlẹ̀ sí tí wọ́n ń fáìtì fún justice yìí ṣé kò sọ lẹ́ni tí wọ́n tẹ́tì nínú wọn mi ò mọ nǹkan táwọn mi ò mọ báwọn yẹn ṣe máa ń ronú o ẹni tí mo bá ẹni tọ́rọ̀ mi bá bá kó jọ kó ṣe kíni kó fi kó fi kó fi sóòsù kó fi para because òótọ́ ọ̀rọ̀ mi máa ṣe kíni òun ni màá sọ mo ti ń tẹ̀lé kéèsì yìí ẹ láti gbà tí kéèsì ti bẹ̀rẹ̀ mo ṣe kí ni mo ti ń fòlò kéèsì yìí. bá a ṣe sọ mọ̀ye ṣe mọ̀ye tírẹ́tì Mohbad nìyẹn táwọn èèyàn ká kún tó fi di pé kú. náà ẹ wo gbogbo àwọn tí tí wọ́n ṣe kí ni tí wọ́n wà ní war front justice for Mohbad yìí èèyàn mélòó nínú wọn ni wọ́n ti tírẹ́tì àbí èèyàn mélòó ni wọ́n ti fara gbọ́ta. ṣé kò wá yẹ kí a ro orí wa wò? kọ́mọ́ ká má jẹ́ kí àwọn ènìyàn tì wá ní tìkùtì àdéhùn sọ pé àwọn justice àwọn justice anybody tí a bá gbé síwájú eh, tó bá wá di pé nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ castigate ẹ̀ so dá bẹ́ẹ̀ ta ni nínú wa ló fi ọmọ rẹ̀ lẹ̀ irú nǹkan tí àwọn pípù yìí ń ṣe tó fi ọmọ rẹ̀ kalẹ̀. westo ni ẹ kò lè gbélé arifa nìyẹn ẹ prime boy nìyẹn mélòó ni wọ́n ti lọ àtàkì prime boy sọ̀rọ̀ mi yé máa ń sìn àwọn oríṣiríṣi tó ń ṣe kíni tí wọ́n ń jà fún justice for mobile. tó ń jẹ́ tó ń jẹ́ pé wọ́n fi ara wọn síwájú fẹ́rẹ̀ gbójú wọn jáde èèyàn mélòó nínú wọn ni ò tí attack. nígbà tí arífà ń sọ títí ẹ̀ bá a ṣe sọ náà ni a sọ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa not until ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíni tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kó wọn a sọ pé irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa eléyìí náà ṣẹlẹ̀ báyìí ní sísè tó bá jẹ́ pé wọ́n bá ti pa ní ìjẹta yẹn àbí ní àná yẹn tán bá ti rí pa àwọn èèyàn náà ni wọ́n máa sọ pé ọlọ́run ló ṣe kíni ọlọ́run ló mú ṣe bá wí fún un why are we Yoruba? why are we like this àwa Yoruba? báwo ni a ṣe jẹ́ àwọn èèyàn tó burú báyìí a nífẹ̀ẹ́ ara wa síbi kankan ẹnu lákànṣe kíni òun lákàn níbi ta jàkàrà ẹ wo very dark man ẹ wo báwọn èèyàn rẹ ṣe support ẹ tí wọ́n ti lẹ́yìn gbogbo báwọn èèyàn ṣe ń kasigéètì ètò wọ́n jáde fún un why we like this we yorùbás ojú dẹ̀ ń gbà mí tì fún yín ojú ọ̀sẹ̀ kí ni ó ń gbà mí tì fún yín ṣé owó sójú ẹ̀mí lọ ni èló lówó ọ̀hún ẹni tí wọn ò bí yóò ṣe kí ni yóò ná owó ẹni tí wọn ò tí ì bí yóò wá owó yóò ṣe kí ni yóò wá ná owó yẹn ṣé owó sójú ẹ̀mí lọ só kí ẹnìkan kan tiẹ̀ máa sọ̀rọ̀ nípa owó kó mi pé ó bá tiẹ̀ ń purọ́ só yẹ ká tiẹ̀ máa kọ́kọ́ máa sọ̀rọ̀ nípa owó ẹ jẹ́ akọ́ du ẹ̀mí rẹ̀ ná first before we start talking about money èló lówó yẹn gan tán ti fún Mr. Yomi táwa sọ pé bẹ́ẹ̀ á ń torí pé ń torí owó ni èèyàn sọ ọ̀rọ̀ bántabántá kalẹ̀ báyìí. Mr Isaac àti ẹ̀ ti gbàgbé yẹn kò bá a ṣe short àti gbàgbé yẹn kó má tún lọ wúkọ kalẹ̀ báyìí ẹ̀ ti ẹ̀ ẹ̀ ẹ̀ everybody wọn ò láàánú rẹ̀ lójú. àti bẹ́ẹ̀ everybody ṣẹ̀gbọ́n. wọn ò láàánú rẹ̀ lójú wọn wá kásígẹ̀tẹ̀ kiri àti very shameful to the Yorubas it's a very shameful to the Yorubas. Mr. Isaac Ali Asiyanju yẹn àti ẹ àsọ̀rọ̀. Ṣé very shameful ẹ jẹ́ ká bá a sọ tọ̀rọ̀? Ẹ jẹ́ ká bá ara wa sọ tọ̀rọ̀. Ọ̀rọ̀ gbọ́ òtítọ́ kọ́ nílé ẹ jẹ́ ká bá ara wa sọ tọ̀rọ̀. Ó ti tó Mr. Isaac, ó ti tó ẹ ah. eh, mọ mi Yétúndé. ojúgbà mi ti fọ àwọn ọmọ Yorùbá ojúgbà mi ti fọ àwọn àwọn tó jẹ ìyàwó. that's justice for Mohbad. mọ mi Yétúndé ẹ ọ̀gbẹ́ni. ẹ̀dá gbéra yín lágbàlagbà ẹ̀dá gbéra yín lágbàlagbà. irú ọmọdé ni ọmọdé Yorùbá ń ṣe wá ó bá sọ bá àgbàlagbà. èló lẹ dá. ó yẹ ẹ yẹ ká play ẹ má hàn mí tó ẹ má hàn mí ẹ mẹ́ẹ̀ta ẹ má hàn mí ẹ kí n play orin Mohbad ẹ kó ká play orin Mohbad ìyẹn ti tó ẹ jọ ẹ jọ ti torí Ọlọ́run ẹ jọ ẹ jọ ẹ má yẹ kó tún di gbàgbèsè ẹ jọ Mr Isaac ẹ ìyẹn ti lọ ẹ àti yanjú ẹ jọ torí Ọlọ́run ẹ Students, we want your Pedro, opinions. Pedro. Here's a chance to win one of five $100 prepaid pizza gift cards. We want to know how your experience was in Canada. i Not an international student. Okay, okay, me, more for you one Mr. Isaac, yeah, I, I mute mic, you know, so that ẹ calm down ẹ jọ mi fẹ́ kẹ́nìbọ̀dì jà ẹ ẹ kalẹ́ ẹ̀yin abiyamọ nulẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká gbọ̀rọ̀ ibẹ̀ nígbàgbọ́ ọtí ẹ jọ̀ọ́ submission tèmi kàn fẹ́ make make is about nǹkan tí mo witness tí èmi fúnra mi witness torí even if I go to any other platform I don't have any business with anybody mo kàn máa gbọ́ nǹkan tí mo bá mọ̀ tí mo bá wà ń ó ní máa sọ̀rọ̀ lé lórí ó tán and i'm not here to drag with anybody ẹ Emma quotes má quote me kẹ̀dẹ̀ má jẹ́ ká sọ dìjà nítorí ọlọ́run i only want to say what i know about it ni ní the last inquest tí gbogbo wa lọ ta lọ ṣe protest that peaceful protest èmi àti onílé la sáré gbé Yọ̀mí kúrò nínú kúrò ní vicinity yẹn Hmm. èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ni hmm. kò kí n ṣe pé jẹ́ hmm. ìṣe anytime any platform anybody bá ti mọ̀ mi tó bá ti rí mi tó bá ti sọ̀rọ̀ mo máa sọ̀rọ̀ based on nǹkan tí mo rí ni mi kì í sọ̀rọ̀ based on nǹkan tí mo gbọ́ ní eh, mọ̀mí jókèm platform nǹkan tí mo gbọ́ lórí borderland mm, mm, mm, I don't do that I do on nǹkan tí n bá rí ní protest place àbí inquest vicinity ó tán tí máa ń sọ̀rọ̀ lé lórí ni now àwa la gbé wọn kúrò ń bẹ̀ yẹn bọ́dá Yomi ò dẹ̀ fẹ́ lọ Mr Yomi ò fẹ́ kúrò ń bẹ̀ yẹn I personally forced him kò jọ mọ́ pé mo tàn wọ́n kò jọ mọ́ pé à ń dọ́gbọ́n pẹ̀ tiẹ̀ pé irú à ń padà bọ́ sísìn à ń ṣe the the call came into Onílé's phone èmi àti Onílé la jọ dúró nígbà tí call yẹn wọlé wá mo dẹ̀ sọ fún Onílé pé since your vehicle is available my own vehicle ẹni tó bá mọ̀ mí tó bá mọ̀ mí inú àwọn tó máa ń lọ sí inquest mọ́tò mi máa ń dá yàtọ̀ kò kí ń ṣe fásitì lèmi máa ń lò mọ́tò mi yàtọ̀ so anybody tó bá mọ̀ mí mọ̀ mọ́tò mi mọ́tò mi ò ń gbéyàn méjì kò ń gbéyàn mẹ́ta branded vehicle ni from my company. please let's now, power tap everybody let's power tap sorry. now èmi ni mo force Mr. Yomi kúrò ní ibẹ̀ yẹn ó yarí gan kò fẹ́ kúrò at a point he was even telling me pé kí n jẹ́ ká kó blackguard ẹ̀ mú ni ẹ má wọ̀rì má padà wá let's go first mò ń bọ̀ ẹ sọ fún ọ pé ń bọ̀ la fi tán Mr. Yomi kúrò ń bẹ̀ yẹn nígbà táwa tán wọn kúrò ń bẹ̀ tán tán lọ lodges hotel onílé was there lèmi kúrò ń bẹ̀ mo tún padà wá sí court náà ìgbà tí màá padà wá sí court placard tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ torí mo gbọ́ téèyàn kan sọ̀rọ̀ placard yẹn náà lẹ́kùn I came back there to start looking for it àwọn guys tó tún kọ́kọ́ fẹ́ bá Yomi jà tó fẹ́ gbowó ojú mi ni Yomi ti kọ́kọ́ fún wọn thirty thousand wọn ní kò tó àwọn hmm. náírà wọn kówó fún Yomi náírà wọn kówó fún Yomi ó ná owó a lot of owó hotel ti gbogbo àwọn tó lodge ní moment because he even asked me to lodge I told him I stayed in Ikorodu hotel ti gbogbo àwọn tó lọ́ọ̀jì bẹ́ẹ̀ that day which i'm not interested in mentioning anybody's name Yomi paid for those rooms. Oh. yeah Yomi paid for it i'm there i'm a living witness mi ní sọ̀rọ̀ tí mi mọ̀ ń pa ẹ̀. now àtúwá kúrò mẹ́rin tún dàárọ̀ ọjọ́ kejì tá a rò pa fẹ́ ṣe a fẹ́ ṣe candle day tá a lè ṣe candle night lálẹ́ yẹn torí a lot of threatening Perkins gan wọ́n padà fẹ́ gbé Perkins kúrò bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn àwọn ọmọ Ìkòròdú náà dìde ìjà tí wọ́n fi rí Perkins gbé lọ kí ni reason why we threatening ourselves ìyẹn lọ bẹ́ẹ̀. now láti bíi two three days this man could not rest bẹ́ẹ̀ bá pè á máa sọ mama tí mi lè sọ̀rọ̀ mò ń bọ̀ màmá yín sọ̀rọ̀ later mi lè sọ̀rọ̀ very very very very unlike him because I lost my father in between. tẹ pé ó ní kankan sọ. I'm sorry for that thank you ma tí ó ní kankan tèmi àti wọn jọ ń sọ tí mò ń bẹ wọn lé lórí but òun náà ń sọ fún mi mama tí you know i will be there for you but ara mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ and i don't want to back out i was even telling him pé ṣé ọ̀ràn ni ẹ calm down ó lóun ò ní òun ò ní jáwọ́ náà ńgbà tó di èní blackguard yẹn ọ̀pọ̀pọ̀ yẹn sọ̀rọ̀ blackguard yẹn tó tún dìjà láàrin àwọn àti penkins tó dìjà láàrin everybody tẹ́pà wàyí náà la tún dá sí i blaga tó wà ní tó wà ní aláùsá lẹ́nìí is over fifty pieces ó wà nínú mọ́tò mi as i speak to you now hmm. ọwọ́ mi ló wà tó sì ti ṣe débẹ̀ yẹn tí kinní yẹn dẹ̀ débẹ̀ yẹn láàárọ̀ yìí àwọn kan gba t-shirt bẹ́ẹ̀ láàárọ̀ yìí nígbà tá a dẹ̀ di aláùsá láàárọ̀ yìí ọba ọwọ́ yomi yomi was not there but ọba ọwọ́ ẹ̀ ń bẹ̀ it was peaceful kò sí ń bẹ̀ kó kúrò lórí line pẹ̀lú wa èmi ni mo lọ print lẹ́tà jáde nígbà tó nílé gbé lẹ́tà ẹ wá èmi ni mo lọ print ẹ̀yọ̀ mi ò kúrò lórí fún lórí line èmi gan ò rí wọn bá sọ̀rọ̀ títí di mímọ́ ẹ̀ bá yín sọ̀rọ̀ èmi ìsídì mr yomi bá sọ̀rọ̀ bó mr yomi ò kúrò lórí line nígbà tá a rí fa máa fi dé tó máa fi dé bẹ́ẹ̀ bá wa gbogbo ẹ̀ náà ló ń kọ́ńtró wa nǹkan báyìí ni kẹ̀ ṣe bí báyìí lè máa dúró sí nǹkan bọ̀ wá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. bí akogun ṣe máa ń jà nìyẹn ẹ ẹ try láti jẹ́ ká understand bí olórí ogun ṣe máa ń jalè torí olórí ogun lógun máa ń dojúkọ olórí ogun ò dẹ̀ ní dédé fi àyà gbaná ó dìgbà tó bá rí i pé ah àwọn ọmọ tí mo rán lọ sójú ogun ẹ̀mí wọn ò gbé kó tó ṣe kìsìm kó tó dé but as God will have it nítorí nǹkan omi tó ti dà síwájú fún wa á tẹ̀lẹ̀ tútù with ease mm. A wọlé with ease the uh, DPO came out, addressed us. Ó so I love the way you guys came in and I'm ready to support you. Ó tún wọlé lọ padà, ó lọ ó lọ bá ẹ eh, ó lọ bá speaker speaker rán àwọn ìsọ̀ǹgbé wọn bọ́ta wa. They came out and said, okay, this is where is the letter? Uh, um, Arifa presents the letter. And they say, okay, is this all of you? Yes, this is all of us. Okay, come up with your black hand. Ẹ dúró, ẹ gbé bánà yín, ẹ ṣe And we did all that. Wọ́n dẹ̀ gbé wa wọlé. Adẹ̀wọlé, they all come out in group. Iṣẹ́ ọwọ́ Yomi ni. Ah, Ọlọ́run o. Kò kí ṣe iṣẹ́ ọwọ́ èmi àti yín gbogbo àwọn tó ti wà ní justice for Mohbad láti one year ago that we are talking about they have not got to this level. mọ́mí ó wà lórí life àrífà throughout. ẹ bá wa mute Mr. Ah, Isaac eh, Mr. Isaac ẹ bá mi ẹ mute ẹjọ ẹjọ mute. àwa àrífà ọmọ mi àbúrò mi àjọwánulẹ mọ ẹ ń bá yín sọ̀rọ̀ òun ló gbé eh, fóònù àrífà tó fi ṣe láìfù yẹn òun ló gbé dání àjọ bẹ̀rẹ̀ ni àrífà bá wa ń bẹ̀ ni omi tó lòkù tó sọ pé accountability wọn gbóúnjẹ wọn gbómi omi tó lòkù ní láti nǹkan ẹ̀sọ́ wà nínú mọ́tò mi mo gbé dání lẹ́nu òun la tún lò níbẹ̀ yẹn ọ̀pọ̀ gbé ńgbà tí bàbá ṣẹ̀ṣẹ̀ kú kan ta ní ìdí bọ́tù wọ̀tà níbi ta ti ń ṣe ta ti ń ṣe ibi tó ti ń káwọn yọ̀gàn mi ò kó bọ́tù wọ̀tà yẹn jáde ó wà ń bẹ̀ torí mi fúnra mi gan kó bọ́tù wọ̀tà wà èmi fúnra mi náà kó bọ́tú wọ̀tà mo tún àdì ẹ̀mọ́ àtúkò wá síbẹ̀ mi gbowó lọ́wọ́ anybody rí lórí platform ọmọ igan bẹ lọ́hùn ni and i'm doing all this because of Mohbad nítorí pé èmi náà bí ọmọ gbogbo wa náà bí ọmọ now kí má fa ọ̀rọ̀ gùn kí má kí má gbé yín lọ jìnnà jù títí a tún fi kúrò ń bẹ̀ yẹn nígbà tí àwọn houses assemblies gbogbo wọn pátápátá ló bọ́ta ẹni tí wọn bá rí wo lórí live àrífà dáadáa òun ni mo tún fi ẹnu mi sọ yìí gbogbo wọn pátápátá ló bọ́ta and they gave us their word ti pé tábà sọ pé àgbọ̀ irọ́ ni ṣùgbọ́n now that you have come in officially and tell us we will do something kò kí ń ṣe iṣẹ́ ọwọ́ èmi àti yín iṣẹ́ ọwọ́ ọlọ́run àti iṣẹ́ ọwọ́ yọ̀mí ni so tó bá wá ṣe mistake kékeré kan kò dé ní òde ṣe mistake mọ̀jà masala máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá abógun lọ abógun lọ tí Yomi bá bógun la kò máa pariwo justice ni Yomi ò lẹ́bi tó pọ̀ jù àwọn tó jẹ́ ẹbí ẹ̀ làwọn àtìsẹ̀ ẹgbẹ́ ẹ̀ àwọn tó bá máa dìde ló máa dìde àwọn tó bá máa fi ṣe ẹ̀yà ṣe ẹ̀pọ̀ lọ́hùn ọlọ́ọ̀tẹ̀ tí bá mú lọ wàhálà ẹ̀ pọ̀ jù why do we want to say that so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run this guy is really doing things on the ground. He talks too much, you know, the problem me pẹ̀lú And it's not as if he talks too much. He wants to explain and for you to for us to understand. Ordinarily, most of nǹkan tó ń sọ gan kò yẹ kó máa sọ ó yẹ kó máa dá ni because tó bá tẹ́nibọ̀dì bá tẹ̀ sọ mí pé ẹ̀ ń dáwó he still spending his money tẹ bá dá fifteen naira fún Yomi Yomi náà ti ná seventy naira ó ti ná seventy naira ó máa fi fifty naira replace fifty naira padà twenty naira tó kù ńkọ́ this is what i want us to understand now a tún wá kúrò ńbẹ̀ yẹn nìyẹn onílé àtẹ̀mí ìkòròdú mo ti kúrò lọ síbẹ̀ yẹn mo kúrò níbẹ̀ yìí mo kúrò ní kòròdú mo lọ sí aláùsá àtúnṣe tó ẹjọ́ ẹ mute o ẹni tó wọlé ẹjọ́ mo kúrò ní kòròdú mo lọ sí aláùsá adé aláùsá láti alásàǹgbà tá a tún parí tọ́dẹ̀ tó tún tẹ̀lé wa jáde wọ́n tún sìn wa jáde even nígbà tí onílé táwọn DPO àtàwọn eh, House of Assembly tó ń bá àrífà eh, sọ̀rọ̀ power tap power tap ẹ jọ. tó ń bá àrífà sọ̀rọ̀ gan-an onílé àti wúmà kan láàrin wa náà lọ wọ àrífà kúrò mẹ pé no a ní fẹ́ kí nǹkan kan ṣe anybody bíbá because àwọn tó dúró síbẹ̀ yẹn gan ẹ má jẹ́ ntọ́ gbogbo wa ń bẹ̀rù àyà wa ń já ṣùgbọ́n a kò fi ọlá inú kan pé ẹkú kúkọ́ gbogbo atẹ̀tì wa mọ́lé òun la fi wà ń bẹ̀ yẹn àti wá kúrò ń bẹ̀ yẹn àwa la gbé àrífà kúrò ń bẹ̀ ládẹ̀ mẹ́sàn pé gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn kọ́rọ́ta la mẹ́sàn pé gbogbo wa wọnú mọ́tò àwọn tó wọ inú búùtù mi torí mọ́tò mi ò gbéyàn jèèyàn méjì lọ tó wọnú búùtù mi ló ń lọ yìí ta kó wọn ta tún padà wá sí Ìkòròdú wá sí inquest àti dé inquest gbogbo bá ṣe dé inquest náà ni Yomi ń bá wa lọ reason tí Yomi fi máa rò pé kò sí inquest lẹ́ni táwọn èèyàn sọ pé ó ti sọ pé kò sí inquest lẹ́ni was because of the information and the information got to the inquest very late but Yomi ti gbọ́ as at the time tó máa dé inquest ní ó fi di pé mọ́mí jókè fúnra wọn wà ń bẹ̀ I saw her. So what am I trying to say here is that ẹ jọ ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn táwọn kan ò bá gbọ́n àwa tá à ń tẹ̀lé lójoojúmọ́ ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká understand ká dẹ̀ ká dẹ̀ lọ́ra láti gbọ́rọ̀ ẹ̀ ká yára láti gbọ́rọ̀ ká lọ́ra láti fèsì gẹ́gẹ́ bí abiyamọ Yomi náà ò ní dúró kó fẹ̀mí ẹ̀ ta káìtì o kò sẹ́ni tó ní double life is only once pàwọ́ lẹ́ẹ̀kan ni ó ti lọ mi ìfẹ́ mo yà yẹta tó ní torí àwọn tó mọ ohun tó mọ ibi tó ń dì sí àwọn kan mọ ibi tó ti máa bá tu so n kàn gbọ́dọ̀ dúró kán bá òun tu so ẹ jọ i think with this one tó jẹ́ pé èmi fúnra mi witness ẹ mi tọrọ owó ń bíbá rí mi tọrọ owó nu platform kankan rí mi sọ̀rọ̀ rí much so definitely i understand pé kò sí reason Yomi ò ṣe boyfriend mi Yomi ò ṣe ọ̀rẹ́ mi kò sí reason tí fẹ́ fi support ẹ there is no reason so ni mo ṣe fẹ́ ka understand pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn lórí ọ̀rọ̀ yẹn wọ́n béèrè bẹ́ẹ̀ yẹn náà pé ṣé ó dà pé àdùfẹ́ ló béèrè pé ṣé báwo ni múùdù Wùmí ẹ má ti rí lójú ẹ pé inú ẹ dùn ó múra wá ni pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ní kwẹ́sì lẹ́nì ẹ lè rọ́rọ̀ béèrè lọ́wọ́ mi wíwá ẹ nìyẹn and truly that is it wọn ò dẹ̀ rí bèrè lọ́wọ́ ẹ̀ gbà tó dẹ̀ bọ́ta gbogbo bó ṣe bọ́ta ó ń lọ́mọ yọ ọkọ ẹ̀ ni tó ń bá wọn ya píkṣọ̀ tó dúró tó ń ya píkṣọ̀ táwọn táwọn ọ́dílé ẹ̀ tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ gáìdì ẹ̀ wọnú mọ́tò ẹ máa ti rí lùkì yẹn lójú ẹ̀ gan pé kò sí ohun tẹ́ fẹ́ fi mí ṣe kò dẹ̀ sí nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi ní inquest àtòtò tó tọ́ wọn béèrè ṣùgbọ́n ẹni tí èèyàn ò bá wá lè mú ọlọ́run ọba wà lókè tó máa mú because èmi náà ọkọ mi ti kú mo dẹ̀ mo dẹ̀ mọ̀ pé mo lè ṣàlàyé bí wúmà yẹn ṣe sọ lẹ́ẹ̀kan pé ah, ẹ gbà mí ìṣe ló kọ́ ó jẹun tán ni bó dẹ̀ ṣe jẹun tán ló sọ pé àyà ń dùn òun àyà ń dùn òun ká tó bu omi fún ká tó ṣe gbá pé ká tó ẹ gbà mí gbogbo ara ẹ bá mi gbé ẹ bá mi gbé ló dákẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ẹ̀ tí irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ tí ó wà nílé sọ̀rọ̀ ẹyọ kan kó tiẹ̀ parọ́ fún wa kó tiẹ̀ ẹ wo at this case i think i rest my submission. ẹ ṣe gan-an mama t thank you so much in fact ṣe rí update tẹ fún wa yìí inú mi dùn sí èmi ni mò ń sọ o inú mi dùn sí update tẹ fún wa yìí ẹ ṣe gan thank you so much this is wonderful. inú gbogbo wa dùn ah. so ẹ ṣe. ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe gan. Mm-hmm um, King Entertainment. King Entertainment. ẹ káàárọ̀ gbogbo ilé o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọlọ́run lágbára ọlọ́run gbogbo gbogbo ọ̀rọ̀ Mohbad justice for Mohbad yìí lágbára ọlọ́run Eh, gbogbo ẹ̀ máa níyànjú lágbọ́rọ̀ Ọlọ́run. àmín. Eh, èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ Mr. Yomi ah, mo ti mọ Mr. Yomi ti pẹ́ lórí kéèsì bàbá Ìjẹ̀ṣà kò ń ṣerú Mr. Yomi ni ó máa ṣe nǹkan tó ṣe yẹn lórí èèlò ló fi bara wọn jẹ́ lórí pé wọ́n ṣe kéèsì Mohbad pé ẹ̀ japa like èmi èmi ti ń passive kìíní yẹn láti ìgbà tó ti ṣe first protest peace, eh, peaceful protest tó lọ ṣe ní ní inquest ńgbà yẹn mò ń passive ẹ mo dẹ̀ ń try èmi gan mo fẹ́ bá wọn sọ̀rọ̀ fúnra mi because I know it has gone deeper lórí case Mohbad tí anybody gangan tí tí wọn ò ṣe láti gbà tó sọ pé àwọn ti ń ṣe justice for Mohbad ṣe understand me. èmi náà dẹ̀ jẹ́ ẹnìkan èmi náà mi ń ṣe mi ń ṣe wòlíì mi ń ṣe àfàbọ̀ mò ń rí pé <clears throat> kọ́lọ́hún ṣọ́ kọ́lọ́hún ṣọ́ ẹ̀mí máa yọ honestly speaking and ọlọ́run dẹ̀ bá wa ṣe pé àwọn náà mi ì bóyá wọ́n ní fura wọ́n ní gbogbo ẹ̀ náà ní lọ́lọ́run ṣe kó wọn yọ̀ náà anyway so a dúpẹ́ fún yẹn so ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. ẹ ṣe gan thank you so much ẹ ṣe nǹkan téèyàn bá ti ṣe la máa máa rí àwọn èèyàn náà tó ti mẹ́ni yẹn rí wọ́n máa máa bá àtàn mọ́lẹ̀ sí ẹ ṣe that's a uh, eh, eh, wonderful accolade to your side mo dúpẹ́ gidi gan fún gbogbo ẹ̀yin tí ẹ ti sọ̀rọ̀ síwájú ẹ ṣé mama t thank you once again you make all of us feel much more better pẹ̀lú eh, update tí a gbọ́ yìí so I think uh, we can now okay madam Yinka we can now move on on Yomi Yomi nobody drags you on my platform o because mo mọ̀ pé àwọn gbẹ́kẹ̀yéde wọ́n á ti lọ́ọ́ máa sọ pé wọ́n ń drag yomi lórí platform mi o nobody drag you on my platform o in fact we love you on this platform. Madam Yinka, God first, please. Yeah, let's play the um, inquest updates ti fẹ́ gbé sókè wa. God first o. Which one? Which one? Um, let's just play Sanchitu Ma. Ekalema. Ẹ jọ̀ọ́ ọlọ́mọ mi ní kẹ́ tó sọ pé parí ẹ má bínú ẹ jọ̀ọ́ mà yes ma. ọ̀rọ̀ yọ̀mí ni ṣe rí èmi béèrè lórí platform lórí ẹbí láàárọ̀ ẹ̀gbọ́n ẹ̀kẹ́ rọra sọ̀rọ̀ kékeré pé nǹkan tí àwọn èèyàn ò bá rí kò dáa kán máa fi ẹ̀sùn tí ò dáa kan yàn wọ́n ní kí yọ̀mí lọ mọ evidence wọ́n ṣe fẹ́ pa wá ṣé ó di dandan tó bá jáde tó bá sọ pé mo lọ báyìí mo ṣe báyìí mo ṣe báyìí kó tó di pé wọ́n believe me i don't know how people think in this justice for Mohbad a kàn ń wá ọ̀tá kọ́ta ṣáá ní gbogbo ìgbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí instead ká take it easy wọ́n á ti bẹ̀rẹ̀ sí condemn. bọ̀bọ̀ ìṣó àìmọye evidences ló sẹ́ǹtì Mr. Lati pé nǹkan báyìí báyìí báyìí ṣé a wá gbé ara ẹ̀ lẹ̀ kó jẹ́ kán pa òun ni kó tó di pé wọ́n á sọ pé ó ń ṣiṣẹ́. in fact ó dùn mí gan ni because for his personality tẹ́lẹ̀ mi mọ̀ o kì í ṣerú àwọn owó bẹ́ẹ̀ yẹn ni Yomi Ajókòó tì ilé tó kọ́ gan sí nàìjíríà is over one hundred and twenty-five million tó fi kọ́ time tó ṣe bá dé tó dẹ̀ ṣó ilé yẹn ẹjọ́ ìlú la wá ń dá fún lórí justice for Mohbad táwọn èèyàn wá ti bẹ̀rẹ̀ sí kọ́ ọ̀dẹ́mẹ̀ pé ó ti gbé já ó ti gbé rọ́ adádẹ mo gbogbo wàhálà. mọ́mí ẹjọ́ máa ti move on kí ẹ má fi lọ wú ẹni kì í sílẹ̀ mo mọ̀ pé ti move on mo kàn fẹ́. ẹjọ́ àti wà lórí ẹ̀ over four hours ẹ má wọrí ìgbà náà ẹ ṣe. ẹjọ́ mo wọ́n dáadáa nǹkan tẹ fẹ́ sọ kó má tún máa ru wọ́n nínú everybody ti eh, calm. ẹ eh, eh, but God first God first opinion wọn ló ń sọ ṣé o mọ̀ pé ìgbà tí máa dọ́dọ̀ yọ̀ mí lẹ́ẹ̀kan wọ́n ti kọ sí comment section pé they are dragging you on Jukem platform mo join pẹ̀lú second account mi. ok ọmọ ẹgbẹ́ ẹmẹ submission yín gbà yẹn ẹmẹ submission mo kàn wò pé ká má tún máa ẹ má tẹ̀mí ò tí ì sọ̀rọ̀ yọ I just want to pray for one minute. wọ́n ti parí ọ̀rọ̀ yìí. ẹ̀rí ọlọ́run á jẹ́ kó dáa fún yín mm. àgbà yín ò ní dìbàjẹ́ ṣé mm. gbogbo bẹ́ẹ̀ ṣe ń wà tẹ̀ ń tún àwọn nǹkan ṣe ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún yín ọlọ́run á tún jẹ́ kó máa pọ̀ sí ni ọlọ́run á dẹ̀ fún yín lẹ́mìí sùúrù lóòótọ́ kò sẹ́ni tí ò lè ṣe mistake mistake lè wáyé once or twice bọ́sẹ̀rí gbogbo dragging náà ni a fi ń ba justice for Mohbad jẹ́ ó yẹ ká nífẹ̀ẹ́ ara wa ká dẹ̀ máa jẹ́ kí àgbọ́yé wà in fact nǹkan tẹ́ ṣe lálẹ́ ó dùn mọ́ mi gan-an ni tí mo rí yín lórí platform Yomi i give you hundred percent ọlọ́run àtúbà máa àtúbà máa i mean àtúbà máa enlighten yín then ó máa máa fún yín good wisdom tẹ́ fi máa máa lead mo dúpẹ́ lọ́wọ́ yín o because i'm so happy about how you have done it god bless you ma. Thank you, Thank you. Um, thank you, everybody. I appreciate every one of you. Mommy, God's daughter. Me, Shani, Mao ẹ má rò pé mi dẹ̀ sọ in a ẹ má wọrí mo kì í pé kí ẹ má tún máa trigger ága àwọn ni mo kàn fẹ́ ṣàti ẹ̀ sọ̀rọ̀ nítorí iṣẹ́ mo bọ́n ṣe ń drag látàárọ̀ yẹn ó ń dùn mí but that's okay mo ti mọ̀ pé ti sọ̀rọ̀ tán kémi tó jọ yín. ẹ má bínú ma ẹ ṣe mà. I love everybody I love everybody on this platform. I did not take any offense with your submission. Thank you so much for being there for this platform. one love, peace, and one big family. So on this issue of Yomi Fabi, Otilo, Lọ sọ̀rọ̀ lọ síbẹ̀ Yomi, we can never drag you on this platform.